الإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فما عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوتى حكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتفاكم الله وبعلا نجلو أنت رئيساتي جسوان سوا بعض الفوا الفوا أسوى جوا النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kún bá lájú ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀pábà rẹ̀ ìjẹ́ lọ́wọ́n bá kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àwọn àtúntà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ìlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àtúntà ọlọ́mọkà wà ní ikú lọ́wọ́ láéláé nínú àánú ọlọ́wọ́n bá àtúntà ìtìlá kàńkà ìtìmọ́mù wọ̀fà fi sírìdì kọlọ̀fà rà síbí. Kíra mi ti ayọ̀

tọmọdé bá ṣubú àwọn wájú ẹgbẹ̀rẹ̀ bá ṣubú àwọn ìwà ilẹ̀ ẹ̀kọ́ ni islam ìwò bí i àti tọmọdé bá sí ayé islam bá ṣubájú àwọn wájú àtẹ̀yẹ tí ẹ bá wájú ní ìgbà tí ọ̀wẹ̀ yóò sì fẹ́ tí ẹ bá rẹ̀ ń wọ́ yìí nìkan sí òwò wájú kò ní lè kílọ̀ nǹkan là ìyẹn máa bí ṣe ìdílé kọ́lá ń pè é ó mọ̀ òkú ìkọ́lá ẹ̀ máa lè ṣe ó di wà mùsùlùmí òun kì í wọ́jú àti nìkan àwọn yorùbá ní tí wọ́n tó mọ̀tí bá túbú ọjọ́ àwọ́jú tó wọ́n bá túbú àwọ̀ ẹ̀jẹ̀ ìsìlámù dábà wọn tí mùsùlùmí bá túbú àwọ̀wájú àtẹ̀ àwọ̀ ẹ̀yà tí wájú yóò wọ ìbú làwọn àgbẹ̀rẹ̀ pé yóò àpẹ́ẹ̀n gbòòrò ìyájú ó di níṣẹ́ rẹ̀ bíṣẹ́ rẹ̀ ilé ni a a de que àbúkà fẹ́ ti fún wa nàìjíríà tó ní ibi tí two thousand àbí níta two three ten twenty ten àríkè lóbi àná owó wájú obì owó wájú obì ìyẹn wẹ̀yìn nìkan ìyẹn owó wájú ìyẹn wẹ̀yìn ẹ̀rọ àkókò àyẹ̀ pé ó kó bá tún lọ sí àárín tó fẹ́ nínú ìta tó fẹ́ ẹ̀ wẹ̀yìn ẹ̀ bẹ̀rẹ̀ plant wájú ó di tí ẹ láì tẹ́lẹ̀ àwọn akẹ́gbẹ́ mi tí bá sí wọn obìnrin jẹ́ ni wọ́n wọ́n bàtà jẹ́ lọ́fàá náà ń ra fún Muhammad tó ti tí a mọ̀ ní inec issue nothing issue nothing professor issue nothing oh very very important ṣe ẹ̀rí pé ó fọ́nà bàtà ẹnu ẹwúrọ àwọn kọkọ sọ fún gbẹgbẹ tìrẹ gbẹsẹ gbẹsẹ gbẹsẹ gbẹsẹ láti kàdúgbò yìí ní kòtò ó di yíwa náà ó di yíwa ọlọ́run ọba sùhánà wọ̀ tààrà nípa ìdíkà tó tẹ̀lé àti àjílẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́run ọba sàánú ọlọ́ọ̀bà tó ọmọ ènìyàn nímọ̀ lọ́rọ̀ àbí ọmọ ènìyàn ìtajà ló ń gbẹ fún ààrẹ ó di yíwa àwọn ọgbọ́n náà ló wùdó báyìí ní wèwè ya ní tètè à nígbà náà bí àwọn ìbọn tó adúmíyàn ní abdùlá ṣe ní ọjà wèwè à adó tètè àbí kọmọ wọ́n kọmọ wẹ̀yìn kọmọ wọ̀tú kọmọ wù onímọ̀ mú ìrìn yá yìí kọkọ bá lọ́dún kìlì ètò ọ̀rọ̀fíà ẹ̀ ẹ̀ bá mu ó wọ́n wájú ó wẹ̀yìn ó wẹ̀ tó wọ́sùn wọ́n wà ní ìyẹn máa wulẹ̀ kó tún wókè oní adúntì fi àwọn onímúyẹ ìròyìn ẹ̀yìn tí wọ́n yá yìí ó di ọ̀ àgbẹ́jẹ́ kí ìmọ̀ wìwí à láti náà ẹ̀ lọ́gbàrú wọ́n mú náà sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà wọ́n kó wa sàkóyè lọ́sẹ̀ rẹ̀ kí ká pè é ọkùnrin ọkùnrin ọtí mi náà tààrí nínú ìtàn wọ́n lè pè ní ẹ̀kìbátó mi náà tààrí àbí ọkùnrin mi náà tààrí ọdún tó pẹ́ tí àmọ́yẹ rẹ̀ máa nínú ìtàn wọ́n ni ọkùnbọ̀n tó bẹ̀rẹ̀ tààrí ma bẹ́ẹ̀nà wọ̀fáàtì nàbí ìsọ́lẹ̀m ilá mọ́tẹ̀lẹ̀ ọ̀sẹ̀yìn radiyallahu anhu sana wáyé wọ́n ti gbé alẹ́ ìjẹ̀rẹ̀ wọ́n ni ìtàn tó yẹ kíkí pẹ́ ni ń tó wà láàrin ìgbàlẹ́bí sọláìsì ọdún kẹwàá ìjọra sí àgbẹ̀tọ́ kọfí náà ọ̀sẹ̀yìn ọmọ sí náà 51 years after hijira àwọn ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ fún wa yìí ìsàn almost fifty one years ló the fún wa kò lè kí wọ́n sọ láàrin àkókò àkókò rẹ̀ nínú rẹ̀ fẹ́ ní wọ́n pè ní kíni one million agreement limit of uh, scope limit agreement ìtẹ́yẹ uh, ọ̀sọ̀rọ̀ tó sọ ó bẹ́ẹ̀ sọ ìtàn fún wa láàrin ikú ìgbàgbọ́dọ̀ mi sọ̀tún tó kò láyé ọdún kẹwàá lóye ìjírá nìyẹn سألت فوق سيدنا حسين وما سيدنا علي قل لي في سواني بك مجرى شبا بك سواني والله يقول لي واجبا في سلايين والله أعطاه كثير أنا لعثمان ابن محمد الخميس عثمان ابن محمد الخميس والله الله الله كيف أنا روما ولا القرآن الكريم ولا لا إله إلا الله مقدمة أنا في رواية mo máa ṣàlàyé fún wa ọwọ́ ń dábàá mọ̀ nímọ̀ kárí pé ọwà atkan ọwọ́ máa ti ní sẹ́gun ní mùkádìmà tí máa ń ṣe mùkádìmà yìí ó ní inna alhamdulillah nahamaduhu ara nahamaduhu wa nasta'inu sáì àbí nahamaduhu nahamaduhu inna alhamdulillah nahamaduhu bẹ̀rẹ̀ sí nahamaduhu ó ní àwọn ẹgbẹ́ nahamaduhu ara ọ̀. ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ tó ti ó ní ọ̀rọ̀ ti máa ọba ní iná alhamdulillah na múdù ó lè bẹ̀rẹ̀ ní ìgbésẹ̀ tí mo tó ń fẹ́ bẹ̀rẹ̀ iná alhamdulillah na mádà ó lè bẹ̀rẹ̀ ọmọdé mi kalẹ̀ iná alhamdulillah na hamadu na hamadu ó lè wa ní ìgbà bí kalẹ̀ bí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀ba iná alhamdulillah na نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مجلد بوجود يقولون نستطيع وعوانا رواري أنت لفضل دوري أكد يولوهم يقول جوار يا يبلو وقعوا أعوان شواتي رحمته من يهديه الله فلا مضل له إنما بما من أخذ ذلك سنان من يضلل البيت فلا أصله فلا هادي لا فلدلك منا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لأن مجال جدك عند مجال الزمان فسوه كوني كسر قصرقهم وأشهد أن محمدا عبده ورسوله لا إله مجال قال النبي محمد صلى الله عليه وسلم أروى الله صلى الله عليه وسلم إتلالهم وبعد أما بعد لينا فإن أصدق الحديث كتاب الله يسوي كبر الدنور نرى الله سبحانه وتعالى جل وعلا وخير العدل هدي محمد صلى الله عليه وسلم بعد ذكرتي ما قطعي كما ما طع كان يرجون تبد محمد صلى الله عليه وسلم وشر الأمور مدفاتها إذا برود النوع العمل هنا وكفتتوا ومعاملاته كل مودفة بدعة موازنة لا الناس أجل روني وكل بلاد ضلال أجل روني الناس يعني إشناني وكل ضلالة في النار مبوش نراني إنان الميري الله عن بيت نسوا عليه هنا ثم أما بعد بعد ليس لي كما فإني كنت أقدم رجلا وآخر أخرى إنما خطر في بالي أن أكتب في هذا موضوع ثاني فإني كنت أقدم رجلا محدثك معي بعد فين مباري محدثك معي وآخر أخرى أتكيد كنت أبي نيكا كان لو كنت أبي أتكيد عندما خطر في بالي وصف لها كيفين أن أطلب في هذا الموضوع إذن سرهم طايتا ما قلت لكن صلاة بدأ قد هذا الإمام وذلك لكثرة ما قاض فيه أحيانا بحق وغالبا بفاسد نصف عن يكون أفضل خيره فدي كبيرة أكاد أدودو طوعا عمي أدودو طوعا إذا كان في هذا غير ذلك كيف ابو جئت كما هذا ما شكراوي اجبه انا مشكله هو اللي كبره هو كبره كبره ده هو ما تجوي يعني او يسمع او متى ó di eyín fún wa ju bí ẹni ní aláwọ̀ fún mọ̀mọ́ ó di eyín fún jíjà ti lọ rí ara ní ìtura bí ìtura náà títí ìgbà kọ́ fura náà ti káyìí ولكن كون كون كنت كويس باي هذا الموضوع هو صحيح تاريخ وذلك كثر بما حاد من قاد فيه في يوم فهو وزير البلوى وغيره أحيانا يبقى ميدي حق قالوا له وغالبا ما يتقوض به بالباطل بباطل الكورة ولا شك أنه من موضوعات حية بين kí ẹ mọ̀ wọ́n wà nú àwọn subject àwọn ẹ̀kọ́ tó wà láàyè ẹ̀kọ́ tó wà láàyè sí pé ẹ̀kọ́ tó ti ẹ̀kọ́ tó yẹ pé gbogbo wà nígbà ń sọ yóò mọ̀ wúlò fọ́ọ̀mù àyè lọ́wà ó ní kí ló kó kó ní وإن كان مدى عليا تطعيم خاصة تقول كيف هي تلتكاء تبقى له صوبة إما كفر ولكنه حي في نفوسنا المسلم ولا يبنو بايعوا دعما إكلام قديمة أنا مجمي في سطور وفي صدور قدين رفع وصحابة رضي الله عنه حفظ القرآن في سطور وفي صدور

هنا يقول يعني ولكنه حي في نفوسنا وإكبارا لذلك الجيل النبوي الصحيح الجيل عندهم أي تبي إكبارا عليه قبل لذلك الجيل النبوي الفريد ناني أواس كما صحابي المسلم كما قالوا أبي الفريد واحد بيت ọkàn òṣòwò ẹ̀rí ìtàwọn tí wọ́n ṣẹlẹ̀ ló kọ́ kọ́kọ́bá àwọn náà làwọn ìràwọ̀ kan lọ́wọ́ pẹ́rọ àwọn kọ́kọ́ lọ́wọ́ bímà àwọn ìràwọ̀ kan tí wọ́n tóbi ìmùsọ̀fẹ́ ilẹ̀ àyà àwọn ẹjọ́ pé ẹ̀sà nínú ẹ̀sà ni wọ́n ọ̀sán rasulillah sallallahu alaihi wa sallam كان عن حبيب محمد صلى الله عليه وسلم أو كما العظيمة أمارة وقال

nínú àìpé ọ̀rọ̀ òdodo ìmẹ́lẹ̀ ni a máa fi mẹ́nà ni a máa fi kàfí mẹ́nà ni wọ́n máa kàrí kọ́lọ́mọ̀tì hak nùúrán ìhòtí àbí nínú àìpé gbọ́nà òdodo òdodo gbọ́nà jẹ́ نورا ملكا يوتنا بما في منن ولما في بداية الدين مبارك مش قبل علينا بداية عواص عواص عواص عليهم ايه أبو مبارك سن يلبك تقول من الفضل من الفضل علينا لو يرى لو يرى وكان لزاما قد ثلاث سواء أن نودي بعد ما لهم عليه من حقوق الله لتوا وتعلموا هي كفوا لك الله ولا وشان أن ليس كشان غيره الأمر هو شانئ كل بشان يلبين هو gbogbo ògbésí ayé tí wọ́n ẹ̀sìn ní wọ ilmu ẹ̀rí ma wọn wọ amalu àti iṣẹ́ wọn lámì ìsìnkú ilẹ̀ ẹni ẹ̀kọ́ bá gbọ́ lórí ẹ̀ kó o lè gbọ́ wájú àwọn tàbí pa ìmọ̀ kó o lè gbọ́ wájú àwọn tàbí pa ẹ̀ṣẹ́ ìṣẹ́lẹ́jẹ́ ó lè kó o lè gbájú àwọn tàbí nípa àmà ó sì gbọ́ lájú ń pa iṣẹ́ ṣe ọlọ́mọdé àtọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà ó di lámì ìgbòkó eré ọ̀làmì ìlú àkọ́ ẹ̀sì ẹ̀sì lè bá ṣé o lè bá wọ́n yú ẹ̀ oṣù ẹ̀sì o lè bá ó fi àgbìyànjú rẹ̀ òṣùlá Allahu akbar fàáhùn láyé àdùnláwò dínú àdùnáràwò àbí àhùn láyé àwọn wọn yóò àdùnláwò fi ọlọ́ọ̀fù kọ́fìlì ọlọ́ọ̀fù wọn pẹ́ẹ́sì lé ọlọ́ọ̀fù wọn ẹ̀sì lọ́wọ́ wọn àdùnáràwò lè jẹ́ fi hàn áyé ó di ọlọ́ọ̀fù jẹ́ fi hàn áyé هو الذي أرسل رسوله بالهدى وتبديه ظهره ظهره على دين كله كره المشركون قلال عواويه وإن كنا نلحج بفضائل أصحاب رسول الله صلى الله عليه وسلم سابعوه أنكما نقع الله عليه وسلم إلا على أننا لا نبائي نان بالحزمة نعم بالحزمة طبعا كان طبعا أهل جاء ẹkùtàn wọn àmì ọ̀pẹ́ ìsìnà wà pẹ̀lú wọn kí wọ́n ti mistake peter wọ́n ti mistake ara wọn àti báyìí wọ́n fi ìsìnà ẹni tó ní ìsìnà náà ní àbí sẹ́ńdà bẹ́ẹ̀ máa so ó di wà kí wọ́n ti mistake wọ́n ti mistake ẹsẹ̀ kẹsẹ̀ ọlọ́wọ́ kọ̀rọ̀ ẹ̀jẹ̀ àmọ́ àwọn aṣọ wọ́n ti mistake ó di wà nà wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa wọn yóò ma ilà nana lánàá dá ìlà òun ìsìnà mà jẹ́ àlọ́ سبحانه وتعالى إذن إلا لأنبيائه وملائكته عليهم الصلاة والسلام ولو بيت ما يكاله جاب بكم في كلا فقال النبي عليه أو النبي رأي كان ملائكة نعم البرس بمسون لقد أخطأ بعضهم في حياة النبي صلى الله عليه وسلم يعني الإنسان جاء أطلق ومات المسلك أراه خطوة المسلك من ولا إلا وبعد وفاته أي ولا وفاته المسلك

wọ́n sọ pé fẹ́ẹ́ rí kórìí ẹ̀ máa ń kọ́ mọ̀rọ̀ láì ọ̀rọ̀ tó ń bí ni ó ní ìwà kó ṣe rí nìyí ọmọ ènìyàn ni wọ́n wọ́n ṣe mistake ọmọ ènìyàn ní ìsọ̀kọ̀ bí ara ṣe mistake ẹ̀nà ń bàtẹ̀rù ọ̀gẹ́rẹ́ máa so mí ìwé sí máa so mí nísìlá ohun nísìlá máa àwọn àpèjúwe ọmọ ènìyàn yókù náà ni ọmọ ènìyàn kò dákin máa ta àmàlú omi na àmọ́ nítorí wọ́n rí nípa ẹgbẹ́ wọlkán àti jẹnìkà ṣẹǹkéèl àti fìyàjẹni fi sẹ̀bílì ìmáàlì bí mìíràn àwọn rọ̀sùlì lójú ọ̀nà ìgbàgbọ́nú ọlọ́wà tó ṣiṣẹ́ rẹ̀ kékeré ni wọ́n dáwọ́ sí ilẹ̀ díì ìṣẹ́dáwà alkọ̀wé ìmìíràn sí Ibrahim àti máa ti pèsè ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá sùpánà wọ̀ tààlà àti ojú ọ̀nà bàbá ńlá wa Ibrahim wọ́n máa bàtàlú الدين جدوسي من الحجرة الأهلي في السوابين والأوتان في السوابين الله أكبر بجهاد بأموالهم وأنفسهم في سبيل الله أتبيا جوا سوهلا ولوجوكيا وأتمي ولوجنا تنوبا فضبهم عن سبيل الله بكل ما يملكون أتي ما تعلم سلم ìmọ̀ ẹ̀sìkọ́lù ní kílá gbogbo tí wọ́n ní wọ́n fi pọ́n fi pọ́n fi dára ní ìsìnkú kò bá àwọn ẹ̀sàrí اجعل هذه الأخطاء في جانب هذه العبادات عظيمة وأعمال صالحة كالحبات رمل وفرق من الجبال في الجبال كل واحد ثلاثة وتوعيه وأما واسكين وهي أمامي سبحانه وتعالى أو عفوا وين لك àmú àwọn ọwọ́ yẹn kọ̀ọ̀kan yẹn sẹ́m ẹ̀yẹ kọ̀ọ̀kan rẹ̀ láàfin wé òkè òkè ní sẹ́rí wọn tó ṣe àwọn mísìlẹ̀ tó dúdú àbíkí ni yẹn rẹ̀ alábẹ́sẹ̀ rẹ́mìlì lẹ́gbẹ̀ẹ́ dìbàl lẹ́gbẹ̀ẹ́ òkè ọlọ́kùnrin àkọ́ lẹ́sẹ̀ ọlọ́dà ó sì àfáwọn àmì sẹ́rí sí ọlọ́wà láàánú ọlọ́wà lẹ́yìn náà a fi wé àwọn ẹ̀kan òjò ẹ̀kan omi níbi ọ̀rẹ́ omi òjò ńlá jù ìtẹ́lẹ́pọ̀kọ omi tí ń tù hò hò láwọn àfi wé ẹ̀kan òjò láti àwọn ìpínlẹ̀ ẹ̀wé níbi omi tí ń mú máa ń dá àfòsí títù kí ní ìtẹ́lẹ́pọ̀kọ tí ó sọ fara ó dé wa ọlọ́kùnrin bá àtàwọn lẹ́sàn-án rẹ̀ ọlọ́ọ̀bà wọn لا شك عن عمرو الثاني مهم جدا في آيات الأمم وشعوب والخلفاء والدواء غير يقولوا لا شك وسيب جنبه أن التاريخ أمر التاريخ أروني كيتا مهم جدا وسيبتنا في حياة الأمم والشعوب نية على بحياة مع الأمم وكان أول ما كان أول ما كان هو علاقة يقول لك كان قوة كان لازم من لا شك أن أمر الطارئ مهم جدا لبو من لا شك بكم تحكم أمر الطارئ أمر الطارئ مهم جدا من حياة الأمم والشعوب لا وجود لا يا الأمة فهو يشكل الإنسان ولا تبيو وطباء الأمة وجودها وجودها الناس تجي كما بوجودها ìfúnilá àmì àjà mo ní ẹ̀yẹ̀kọ́ ma skóòpù wọn níbi tí sábà bá ti dé skóòpù ọ̀rọ̀ àbúrò ha ní àjà àwọn jùmọ̀ ètò wọn wà á bèrè ha pẹ́sẹ́ntì mo tàgbélà àti mọ́tò wájú rẹ̀ pé ìgbàlẹ́ ní mọ́tò bá sùn àwọn wájú tí mo rà pé ìgbàlẹ́ sọ̀rọ̀ mùsùlùmí aláwọ̀ wájú yọ̀wọ̀ yìí ó di ẹ̀ àrà lílù mùsùlùmí aláwọ̀ wájú yọ̀wọ̀ yìí ní àjò ha ha mo tẹ bílà owó pé gbé lọ sọ lọ́dún bí ìtọ́wọ́ lọ́dún sí rí ó ń kọ́ lẹ́yìn lọ́dún mọ́rí àwọn yóò tún níbi ṣẹ̀sì olùkọ́ ọ̀pọ̀ tẹ̀lé pápẹ́ ọkọ̀ dáadáa ni ìjọ àrí náà ẹwọ ọ̀rọ̀ tí ti táwọn ará ìkórè wọ́n jẹ̀rọ ẹnu múra ní àbámọ̀ ti fún wọn ti pẹ́ àbámọ̀ sọ ọ̀nà ti pẹ́ ẹlọ́gbà yìí kò láàyò wọ́n fún wọn ní ìrá kan ọ̀nà tó sì tí bá jẹ ìjọba ní ẹgbọ̀n náà fún gbogbo ikú nìkan lọ́wọ́ fún gbogbo ọmọ ọmọ ìyàwó wà bẹ́ẹ̀ ẹni kan fún nígbà tí kan ní ìlànà mẹ́rin olóde sẹ́kẹ̀tì kan fún ọmọ nàìjíríà rẹ̀ wọ́n wá di sínú ìtúrẹ́dìrẹ́ ó ní ẹ̀ka dé ní ọ́fíìsì ìlú ìpínlẹ̀ ìwò ìjọba no single child ní ilẹ̀ ọ̀ Báwo ni? Ó jẹ́ sẹ́kẹ̀tì ìgbéyàwó ẹ̀jẹ̀ àbí? Ó yẹ wá ní ọ́fíìsì onye ẹrù fúnlẹ̀ ìgbò rẹ̀ wájú wọ́n yẹ nínú ọ̀bí bẹ̀ ìrọ̀lẹ́ ìgbò rẹ̀ ọ̀bọ̀ rẹ̀ ìsìlámù kíkọ́ jọ jíjẹ̀ ní ìsìlámù láti lè ti bàbá ìsìlámù láti lè láti lè ti lẹ́yìn ti ti ti bàbá ìsìlámù ẹni ti ti ti ti ti bàbá ìsìlámù ohun tó wù ló tọ́ wájú ó ṣẹlẹ̀ ní ìsìn tí àwọn ìfọ̀bàmúra lọ́rọ̀ tó wọ́n yóò rí lọ wọ́n náà bá nàìjíríà kan jà ìyá nàìjíríà ìyá tó bẹ̀rẹ̀ yorùbá láti sọ̀rọ̀ yẹn kìí tó ń sọ̀rọ̀ eré wọ́n mọ nǹkan bí ẹ̀dá àbáyé ní ó ní nǹkan bí ìgbàkáfò tó gbọ́dọ̀ rẹ̀ ẹgbẹ́ náà wọ́n tó rí òkú ẹni tí òun nígbà tó lè gbáti rí òkú ọ̀sẹ̀ kò ti tẹ́ àwọn ẹgbẹ́ lẹ̀ mo sọ fún àwọn nǹkan ti àbáwọn àgbà àtiwájú ọ̀gbẹ́lá tí wọ́n bí lẹ́dà kó sì mọ̀ tọ́ ní takàtúntà sí ìwọ́ bá dá nígbà tí bẹ́ẹ̀ ó lè ṣe kólé kóyí. ó di àwọn òṣogbo àwọn òṣogbo àwọn òṣogbo àgbà lónìí àwọn eléyìí àwọn ìṣògbò àwọn ìṣògbò àwọn pẹ̀lú lẹ́jà tó ń dá ìsílẹ̀ àwọn pẹ̀lú àwọn lẹ́jà tó ń dá ìsílẹ̀ àwọn ìṣògbò pẹ̀lú lẹ́jà tó ń dá ìsílẹ̀ ní wá smith lálẹ́ àwọn ìṣògbò wá mú ẹmu ní àwọn lẹ́jà bá gbéra nígbà tó ti bí àwọn pàdé ẹnu jẹ mu ọ̀la káwọn gbéra láàrọ̀ àwọn àwọn ìṣògbò ẹmu ìṣògbò ẹmọ òjò ẹmọ òjò gbọmùkọ ṣé wọn wọn ma. ara o ìfẹ̀lílẹ̀ ìfẹ̀lílẹ̀ òkè fíà ìlú olè òkè fíà wa. ẹmẹmẹmú tó ẹmẹmẹmú lọ. Àwọn ìjọba ìjọba ìwọ̀n ti dáwọn ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba òfin sí àfa nítorí oṣù jẹ wọn àwọn ẹ̀jẹ̀ ń lera àwọn ẹ̀jẹ̀ lẹ́ẹ̀jẹ̀ ni ìtẹ́kọ̀lẹ̀ ẹ̀jẹ̀ wọn kú lọ kan á dùn kálẹ̀ ṣe yẹn kò sí yẹn kan yóò ṣekúṣe yẹn kan àti ìnàkóṣe nǹkan àkókò dùkú sàárà ara o ó di yé àfa Ibrahim ó di yé ọlọ́mọdé àtọ̀ ẹ̀mí wọn lọ́wọ́ tí ó ní mo lọ sí mọ́tò kan sọ lájú àmẹ́ sára bí ìsìn bẹ̀rẹ̀ ẹ̀rọ mọ̀ fún ọmọ tó wọn mọ́tò kan sọ mo ní ilẹ̀ iṣẹ́ ẹ̀dá ní sílẹ̀ ó kojú ìjọ kò ní kò kò sí èmi kí ní sẹ́yìn owó ìfọwọ́ mi síra ní ìlú ìlú mo fún bàbá yìí pé àárín ìfọ́kọ yorùbá kọ́mídì muslim council ìṣẹ̀lẹ̀ ní stat council àti muslim council sí ẹ̀fọ́ bá kù ó ní muslim council wo an kà bùtù òun fún àbí yára o ẹ̀fọ́ sí ọ̀gá ẹ̀fọ́ sí ọ̀gá kò tó bá olóhùn yọ̀ ọlọ́ọ̀bá kó wá fún dáadáa bàbá mi ṣe bàbá yẹn mi ṣe ní ara mírù ẹnà fún ìlú lọ́n fún àmọ́rọ̀ ẹ̀ kí jù bomi wọn díẹ̀ bomi wọn díẹ̀ kó lè bá àtàn àwọn eléyìí ọ̀rọ̀ ọlọ́wọ̀ tó lọ́rọ̀ wọn kí n tó lọ́yìn ní ọ̀rọ̀ kò tó bomi wọn ní àpùnà sí ìyá ìyá kò sí ìyá kò sí ìgbà tí màá fi ẹ̀mí lòdì ọ́ di ìyá ibi lè ọdún yẹ mo ń fún ẹ̀gbọ́n ẹ̀ ní á ìgbà àbẹ̀jẹ̀ ti wọn lò wọ́n àbẹ̀jẹ̀ ti wọn lò wọ́n láyà àmọ́ àádájọ́ ẹ̀kọ́ mẹ́dínà ti wà ní ìdájọ́ alẹ́ ìgbẹ̀ ajákẹ́ kàbírù ìjábẹ́ fún ṣùgbọ́n lónìí ọ̀pọ̀ ọ̀pọ̀ mi ni òmùpàtì ìdí àlè ọmọ kọ̀ọ̀kọ̀ àwùjọ kẹta ní ìjọba àlùmọ̀ kàràwà náà ẹ̀ka ìrẹ̀lẹ̀ ìyá àjábí wọ sọ̀dọ̀ ní tó dùn إلا وقد وجب عليها إيتام السلة خذ يورنايا قرية الله أكبر كنا تبقى سلة بينها فلوع وبين ما بيها حتي أما تبقى فقوالا نوا تستمد منها قوة تبقى معبرا به وقامات البناء العابرها تبقى في أتوسين تواني أول بايت وإتباع مستقبلها كزما وجواده صرف وجواده أودي وما صرف وجواده كزما لا يتباع لا يقول يوم ما هو شرط